mo tún kí ẹ̀yin bàbá wa àti ẹ̀yin ìyá wa ní ilẹ̀ yorùbá gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ẹ̀ ń fẹ́ kí ìran yorùbá ó ní òmìnira mo tún kí yín o mo tún wá ké gbàjarì síta torí ẹ̀yin àgbààgbà lẹ sọ wípé ìjà ìlara kì í tán bọ̀rọ̀ pé à ń jù wọ́n lọ ò ṣe é wílẹ́jọ́ Gani ti ń wílẹ́jọ́ ń sìn o Sunday ọmọ Adéyẹmọ tí ẹ mọ̀ sí Ìgbòho Òòṣà kò bá Gani Adams ja ìjà olórí òun ń ṣe titi ọba mi ti rán pé ìran Yorùbá ò gbẹ́dọ̀ kúkú Fúlàní mọ́ pé ìran Yorùbá gbẹ́dọ̀ rí ògo rẹ̀ lò ṣùgbọ́n ní Adams ń dúnkokò bó ṣe ń mọ́ ló ń mọ́ àwa tá à ń tẹ̀lé lẹ́yìn torí wa pé à ń bí ọdún bíi mẹ́fà sẹ́yìn ọmọ yorùbá ò rí èrè kankan ní ara ẹ̀ ẹ gbà wá òyìn kankan ò gbẹ́dọ̀ ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ gbà wá òyìn kankan ò gbẹ́dọ̀ ṣe gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ nípa yorùbá nation torí kò sẹ́ni kankan nínú wa tán rán sí Gani iṣẹ́ òmìnira wa làwa gbé dání àwa dẹ̀ rí wípé ó tó àkókò fún ìran yorùbá láti lọ Gani gbógun dé ẹ gbà wá lọ́wọ́ Gani ẹ wá lọ́wọ́ Gani kí Gani má pa Sunday Igboho mọ́ wa lọ́wọ́ anything nǹkan kan ò gbọ́dọ̀ ṣe Sunday Igboho bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ ṣe àwa tó ń tẹ̀lé Sunday Igboho lẹ́yìn ẹ gbà wá kí Sunday Igboho kó má ṣe kú kú òjijì ẹ bá wa bẹ̀ Gani Adams kó má pa Sunday Igboho bó ṣe pa Dáúdà Alákà nìbàdàn ní ọ̀rẹ́ méjì àwa ti lọ ṣe interview fún ìyàwó Dáúdà Alákà tí tí àwọn ọmọ Gani Adams ti pa ní ọ̀rẹ́ méjì nìbàdàn a ti lọ ṣe interview fún wọn a ti lọ ṣe interview fún wọn kó má pa Sunday Igboho bó ṣe padà Dáúdà Alákàrà nìbàdàn ààrẹ ọ̀nà kakanfò títí ẹ̀ tó jẹ́ kó máa ṣọmọ yorùbá níjàmbá ni kó máa pa Sunday Igboho kó fi Sunday Igboho lẹ̀ kó dẹ̀ fi àwa tá à ń ṣiṣẹ́ yorùbá nation kó fi wà lọ́rùn lẹ̀ a ò fi tipátipá mú kó náà kó fi wà lẹ̀ kókó jábẹ́lẹ́ kálukú ló mi ṣe títí ẹ̀ ẹ gbà wá o nǹkan kan ò gbẹ́dọ̀ ṣe Sunday Igboho kó má pa Sunday Ìgbòho bó ṣe pa Dáúdà Alákàá tó pa ní ọ̀rẹ́ méjì nìbàdàn God bless you ẹ tún kú ìsinmi ọjọ́ ìní tó bá sọ pé òun ò ní gbọ́ àwa náà á sọ pé àní gbà nísinsìnyí ohun tó ń ṣẹlẹ̀ àti mọmọ ọkọ yàtọ̀ sọ́mọ àlè àti fẹ́ àti mọ ẹni tó fẹ́ kí ìran Yorùbá ó survive àdẹ̀tí mọ ẹni tó jẹ́ pé ikú bí ikú ṣe ń pa ọmọ Yorùbá nínú ẹ̀ ń dùn lóru kalẹ̀ lórí aṣọ funfun òun kọ́ ni ló ń múnú èèyàn funfun ṣẹ́gbọ́n mi ìwà ènìyàn ni ó sọ irú ènìyàn tí ènìyàn jẹ́ ẹ̀yin lọ́balọ́ba wa ẹ̀yin bàbá wa orin kan sọ wípé ká tó fẹ́ ènìyàn joyè láàrin ìlú ó ní láti jẹni rere ẹ wádìí ènìyàn dáadáa kẹ́ ẹ tó gbé sípò ẹ yé fonígbéraga ènìyàn joyè mọ́ ní ilẹ̀ Yorùbá this is the one of the mistake that Aláàfin àná tó ṣe ní ilẹ̀ Yorùbá ló ń dogun sí wa lọ́rùn lénìí ikúkú kankan ò gbẹdọ̀ pa Sunday Ìgbòho ẹ bá wa fi Sunday Ìgbòho kọ́ Gani Adams lọ́rùn pé kó má pa Sunday Ìgbòho bó ṣe pa Gani àbí Dáúdà Alákàá tó pa lọ́rẹ̀ méjì nígbà yẹn lọ́hùn-ún nìbàdàn wọ́n ní Dáúdà yẹ Dáúdà ṣe Gani Alákàá yẹ òun ni òun ni òun ni igbákejì Gani nígbà yẹn lọ́hùn-ún lójijì àti lọ interview ìyàwó ẹ o àṣírí ń bẹ tá a máa gbé síta tí ẹnu máa ya gbogbo àwọn ènìyàn pé ẹni tó pèèyàn ní apààyàn òun gangan apààyàn ni ó dẹ̀ gbẹ́dọ̀ ṣàlàyé ibi tí Sunday Igboho tó ti lọ́wọ́ nínú ikú bàbá Bọ́lá Ìgè Gani Adamu gbẹ́dọ̀ ṣàlàyé ẹ ṣé ẹkú ìsinmi ni. kí ni pé ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí gbogbo ọyàn ọmọ Yorùbá ọ̀rọ̀ Yorùbá náà nínú sọ wípé tí rọ́bà lọ lógún ọdún ìjọ kan náà ni òtítọ́ máa bá ẹ rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní July 1st 2021 àsìkò òdodo ọ̀rọ̀ ti dé ṣé ẹ mọ̀ pé à ń sọ pé àwọn ènìyàn tó jọmọ Yorùbá lọ́wọ́ nínú àwọn tó lọ bọ̀m̀báàdì lé lóye Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ó fi hàn pẹ̀lú tá à ń gbọ́ pẹ̀lú àpẹẹrẹ tá a rí pẹ̀lú ọ̀rọ̀ tó tẹnu Gani Adams jáde ó fi hàn pé Gani Adams lọ́wọ́ nínú àwọn tó lọ àtàkì ilé olóyè ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ọ̀ṣà torí pé ó rí Ìgbòho gẹ́gẹ́ bí ọ̀tá ó rí Sunday Igboho gẹ́gẹ́ bí ẹni tó ń jẹun lẹ́sẹ̀ ó dẹ̀ rí Sunday Igboho gẹ́gẹ́ bí igi ìdíwọ́ tí ò ní jẹ́ kó ń ráyè jáyé tó ń fẹ́ fi Yorùbá dá lára ó ń fọ òtítọ́ ọ̀rọ̀ tí ń fojú hàn mo dẹ̀ lo àkókò yìí tí ẹni tí ìbá ṣẹlẹ̀ sí ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ jẹ́ ká mọ̀ pé Gani Adams lọ́wọ́ nú ẹ̀ tẹ́ni tí ìbá ṣẹlẹ̀ sí gbogbo àwa tá à ń pariwo Yorùbá nation iṣẹ́ ọwọ́ Gani Adams ni torí ó rí gbogbo àwa tá a jáde síta ó rí gbogbo àwa tá a jáde síta gẹ́gẹ́ bíi pé à ń gbàṣẹ OPC ṣe pé àrà tó OPC fẹ́ fi Yorùbá dá àgbà fún wọn láti fi kàn fi Yorùbá dá ẹ̀yin ọmọ Yorùbá ẹ kíyè sára Gani Adams í ṣe ọ̀rẹ́ Yorùbá ọ̀tá Yorùbá ni pẹ̀lú gbogbo ohun tá à ń gbọ́ mo wá lo àkókò láti fi pe àwọn ọmọ Gani Adams pé níbi tí Sunday Igboho ti ń ba Gani Adams jẹ́ káwọn náà kan fi ọ́díò ẹ̀ jáde síta níbi tí Sunday Igboho ti ń sọ̀rọ̀ Gani Adams láì dáa kan fi síta torí ẹ̀ ń sọ wípé Sunday Igboho ń fẹnu pọ́n ó ń pọ́n Gani Adams lé ní ìta gbangba ó ń ba Gani Adams jẹ́ ní kọ̀rọ̀ síta kárí ìjà ìlara wọn ni kò tán bọ̀rọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹja fi Sunday Igboho káfí kọ́ Gani Adams lọ́rùn mo mọ̀ pé májàsọ́lá ò ní sọ̀rọ̀ ìwì Gani Adams lọ títí títí títí nínú ọ́díò yẹ ó fẹnu àbùkù ó fi kan bàbá Akíntóyè bàbá tí ì ṣẹgbẹ́ bàbá títí ẹ̀ ẹni tó ń fẹ́ kí ọmọ Yorùbá máa respect òun nìyẹn o torí pé a fẹ́ jẹ jàǹgbára ẹni tó ti interview ẹ̀ tó sọ fún wípé ẹ má gbàgbọ́ nínú Sunday Igboho òun ni ká gbàgbọ́ nínú ẹ̀ àbí tó fọ ọdún mẹ́fà jẹ́ ààrẹ ọ̀nà kakanfò tí ààrí iṣẹ́ kan pàtó tí Gani Adams ṣe fọmọ Yorùbá ọdún mẹ́fà ló ti fi jẹ́ ààrẹ ọ̀nà kakanfò gẹ́gẹ́ bí òsì òsì òsíwèrè onírọ́ dáúdà irọ́ irọ́ láyé táàrin kankan kakata kankan kakata ṣe fún ìran yorùbá ẹ dúró náà ẹjá bí yín léèrè kí lè ń bínú Sunday Ìgbòho sí kí ni Sunday Ìgbòho ṣe fún yín ni Sunday ní wọ́n ní bí kulé ò bá pa ní tòde ò lè pa ní ó ti ń yé wa ó adẹ̀ ti ń rí ojú ẹ̀ pẹ̀lú eh, pẹ̀lú information tó ń jáde látọ̀dọ̀ Gani pé Gani rí Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀tá yes ó rí Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀tá àná ó gbẹ̀dọ̀ sọ fún ọmọ Yorùbá ẹni tó sọ fún pé Sunday Igboho forty five million lọ́dọ̀ CSSG ló pé Tinubu ní kan fún Sunday Igboho a sọ wípé kò sí bẹ́ẹ̀ ṣe bà Sunday Igboho jẹ́ tó we the Yorùbás we continue love him. ká ẹ sọ wípé ó ti lọ bá Tinubu ó ti gba two hundred billion we continue love him torí to today ó sì ń pariwo Yorùbá nation to today ó sì ń pariwo pé orílẹ̀-èdè tẹ́ ń pè ní nàìjíríà kò lè work ti today ọmọ adéyẹmọ ń pariwo wípé yorùbá gbẹ́dọ̀ lọ ti today ọmọ adéyẹmọ ń sọ wípé ọ̀nà àbáyọ kan tó wà fún ìran yorùbá ni pé kí ìran yorùbá kó ṣe kíni kó dá dúró ká padà sí orísun wa ti today ọmọ adéyẹmọ ń sọ wípé no room no chance no vacant for the fulani in yorùbá land ọmọdé yẹmọ sì ń sọ ní títí tòní ní ilẹ̀ òní tó mọ́ pé ìran yorùbá gbẹ́dọ̀ bọ́ kò sáyè kí fúlàní máa pa ìran yorùbá nípakúpa nílẹ̀ wa mọ́ sí o kò sórú ọ̀nà tẹ́ ẹ lè gbà kò sórú ohun tẹ́ ẹ lè sọ nípa ọmọ adéyẹmọ àwa tá à ń tẹ̀lé lẹ́yìn àtàwọn ọmọ yorùbá tó jẹ́ ojúlówó tó rí wípé n tó ń bọ̀ níwájú wa yìí n tó lágbára ni they will continue love chief sunday ọmọ adéyẹmọ